الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمه الله وبركاته dájúdájú ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí a pe àkọlé rẹ̀ ní sí ẹ̀wọ̀n sí nílé ayé jẹ́ fún mùsùlùmí bí ìdáhùn rẹ̀ ó wà nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abi Hurayra radiyallahu anhu eléyìí tí ìmáàmù Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀mí náà ti ṣe gbé jáde nínú tírà wọn. قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا sijnul mu'min wa jannatul káfíìr ilé ayé ẹ̀wọ̀n ló jẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo alìjẹ́nà ọgbà àdẹ́rà sí ni fún àwọn kèfèrí báyìí la Nabi sallallahu alaihi wa sallam sọ hadithi wọn náà ní hadithi alákọ̀ọ́kọ́ eléyìí tí imaamu Muslim mú wá. في كتاب الزهد نينو كتاب الزهد نمبر حديثي نينو صحيح مسلم وسجى حديثي 2956 2956 إني حديثي باي atúwárí nínú مسند الإمام أحمد حديث kan tún wá níbẹ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-aas radiyallahu عن النبي صلى الله عليه وآله وسلم قال الدنيا سجن المؤمن وسنته وإذا فارق الدنيا فارق السجن والسنة رواه الإمام أحمد وذكر الهيثمي في مجمع الزوائد أن رجاله ثقات رجال الصحيح أن رجاله رجال الصحيح حديث لي النبي صلى الله عليه وسلم وني الدنيا سجن المؤمن وسنته إلى ayé tẹ́rí ọgbẹ́ ẹ̀wọ̀n ló jẹ́ fólúgbàgbọ́ ọ̀dásì lọ́jẹ́ fún fọlùgbàgbọ́ òdodo ẹ̀wọ̀n ní ọ̀dásì ni. wa idha faraqa dunya ní ọjọ́ tí èèyàn bá kú tó bá filé ayé sílẹ̀ faraqa sijna wa sana onítọ̀hún ti kú lẹ́wọ̀n ó sì ti kú nínú ọ̀dà al-imam al-haythami nínú tírà àwọn majma'u zawaid wọ́n ní àdéhùn yìí alimami ahmed ló gbà wá bákan náà at-Tabarani nínú al-Mu'jam al-Kabir wọ́n wá ní gbogbo àwọn ẹni tó gbà wá àwọn ẹni tí Bukhari àti Muslim wọ́n gbà àdéhùn lọ́dọ̀ wọn ni àyàfẹ́ nìkan ṣoṣo nínú àwọn èèyàn yìí ẹni Bukhari àti Muslim ọgbà àdéhùn wà látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn lò náà thiqa olódodo tó ṣe fọkàntán ni ẹgbàá wáyìí òun jẹ́ ẹgbàá wa kejì tó ní àlékún lórí ti ẹgbàá wa alákọ̀ọ́kọ́ mú wa ilé ayé tá a wà ń bẹ̀yìn òun náà lànàbì sallallahu alaihi wasallam tó ṣe pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ òdodo ni gbogbo mànà tó bá fi lélẹ̀ ìmọ̀lẹ̀ ni ìní ń ṣe àlàyé fún wa nípa pàápàá ilé ayé tá a wà ń bẹ̀yìn sí àwọn òkúkú máa. ọlọ́run ọba lọ́mà àwọn òríran àyàfẹ́ tọ́lọ́run ọba bá ní kó ríran òjíṣẹ́ tọ́lọ́run ọba rán kó lè bá wa fà wá kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kó fà wá kúrò nínú àìmà lọ sínú ìmà òun ló ń ṣe àlàyé fún wa báyìí pé ilé ayé tá a wà ń ǹjẹ́ kí ni ilé ayé ìtì ẹ̀já máa gana rí nínú òfin ṣẹ̀ríà kí ni ilé ayé ìgàn ipò wo la lè gbé ilé ayé yìí sí nítorí pé ńgbà a délé ayé a rí i pé oníkálukú wa ojú tá a fi ń wò ọ́ ṣùgbọ́n lápapọ̀ wa awowọ́mà awowọ́mà débi pé ẹnìkan nu wa ò sí tó fẹ́ lọ ababara rẹ̀ ó dàbí ìgbà tá a ti gbé tayọ ayé rẹ̀ iná ló fà á ló fi jẹ́ pé ńgbà tí kálukú wa dé sílé ayé ń bí ìsọwọ́ àfihàn ojú kòkòrò tá a gbé wọbẹ̀ ó ní agbára wọn náà ṣàkíyèsí tí wọn bá bí ọmọ tuntun sáyé wò báwo lọmọ ṣe máa mọ́wọ́ wá sáyé àtẹ́lẹwọ́ ọmọ tuntun àti àwọn ọmọ àka ọwọ́ ipò wo là á bá a bá yìí pé ó so gbogbo ẹ̀ papọ̀ ni ó so níkù kí ló fà á tó fi jẹ́ pé sísun lọ́mọdé máa so ọwọ́ rẹ̀ láì kò jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ nú ẹ̀ àjàjà tá a bá tiẹ̀ wàá mú nǹkan kan tá a bá fi sínú ọwọ́ yẹn kọ́ ọwọ́ ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí nítorí dájú ni pé ká tó rí gbangba mi á gbìyànjú tontigba ṣẹ̀ṣẹ̀ bí ni tontigba ṣẹ̀ṣẹ̀ bí ni kò tí ì mọ̀ kankan ṣùgbọ́n tí ń bẹ nínú àdámọ́ oníkálukú wa nínú ẹ̀mí rẹ̀ òun náà ní pé gbogbo tó bá ti bọ́ sọ́wọ́ tèmi tèmi náà ní kó máa jẹ́ kò gbọ́dọ̀ tún lọ sọ́dọ̀ ẹlòmíì mà kò gbọ́dọ̀ tún lọ sọ́dọ̀ ẹlòmíì mà torí ẹ̀ iná lolùmọ́ fi sọ wípé wọ́n fi qabdi kaffi tifli inda wiladati. دليل على الحرص المركب في الحي wọ́n ní síso papọ̀ tọ́mọdé máa ń so àtẹ́lẹwọ́ rẹ̀ ní ìgbà tí wọ́n bá kọ́ bisáyé wọ́n ní àmì ni o àmì ni tí ń ṣe àpèjúwe fún wa irú ojú kòkòrò màá dà màá kó jọ yọ pọ̀ lọ́wọ́ mi etí kálukú gbé wá sílẹ̀ ayé wọ́n ní kálukú ó sì su ọwọ́ rẹ̀ papọ̀ nù tẹ́ ẹ bá yí awọ ọmọ tuntun ẹ tún ọmọ ó tún su ọwọ́ padà tẹ́ ẹ bá sí ọwọ́ rẹ̀ yóò tún so papọ̀ padà wa jama'a fa aw'a bẹ́ẹ̀ lọ́mọ èèyàn innal insana khuliqa halu'a idha massahu ash-sharru jazu'a wa idha massahu al-khayru manu'a ọlọ́run ti dá ọmọ èèyàn lẹ́ni tó ní ẹ̀mí àgbétán àgbétán má sẹ́ń kankan kò fẹ́ lómi torí ẹ̀ ló ṣe jẹ́ pé bí kálukú ti ṣe wá sílé ayé nu pé tí wọ́n bá kó jọ tán màá tún kó síbi tójú òtí ní tó á ń bọ̀sibọ́sí pọ́wọ́ ẹlòmíì ò tó ebi kálukú wá ń ṣe ń sowó rẹ̀ ni ẹ́ ebi tẹ́ ẹ bá rówó ní ìsìn ṣébi tójú ẹlòmíì ò ti tó lẹ́kọ̀ọ́ sí ìgbà tójú ẹlòmíì ò tó bó lọ́wọ́ rẹ̀ sì fẹ́ tó kò ní rọrùn kò ní rọgbọ́n fún àwọn ẹlòmíì láti tó nígbà tó ṣe pé ojú rẹ̀ ò tó tàbá rẹ̀ nìkan tó kówó rẹ̀ síbi tójú mi ti lè tó eléyìí tí ó mú kí ọwọ́ mi ò tó oníkálukú wa àní sì dá lẹ́jọ́ wípé àgọ̀niọ́ àgọ̀niọ́ ọ̀bọ sì ni ọ́ pẹ̀lú owó wa rọrùn ni òun kówó síbi tẹ́lómi ó ti rí ẹ sì mọ̀ wípé àwọn olójú tí wọ́n bá ti rí kí wọ́n pa ọwọ́ wọn láṣẹ kó mú wọn pọ̀ jù nínú àwọn èèyàn àwọn olójú kò mú ọ lọ torí de eléyìí báyìí ló ṣe jẹ́ pé ńgbà tó mi èèyàn bá kójọ tán a ti kó pamẹ́ síbi tójú mi ò ti ní rí a ń bọ̀sibọ̀si pọ́wọ́ mi ò gbìyànjú àti mú. wa fi bastiha عند الممات إشارة ألا تنظروني خرجت بلا شيء wọn nígbà tí ọmọ bá nígbà tí èèyàn bá kú yíyà tí èèyàn máa ń ya ọwọ́ rẹ̀ pẹrẹsẹ títẹ́ tí wọ́n máa tẹ ọwọ́ pẹrẹsẹ nígbà tí kú bá mú yẹn lọ àmì ni òwe ni gbígbé ẹ̀rí mo kójọ náà bí mo ti ṣe ni mo kójọ mo díjọ bí mo ti ṣe ni mo díjọ ọ̀pọ̀ nínú tẹ́ kójọ nílé ayé tó ṣe pé ńgbà tẹ́ ẹ bá kú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí pé wọ́n jogún yín wọn ò ní mọ ibi tẹ́ kó sí láéláé. ó sì ń bẹ nínú tẹ kójọ nílé ayé yìí eléyìí tó ṣe wípé àwọn ẹni tí ẹ fi sílẹ̀ sáyé tí ó jogun yín wọ́n padà mọbi tẹ kó sí ṣùgbọ́n yóò pẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń kú bí ṣe ń ṣẹlẹ̀ sí wọn lójoojúmọ́ nìyẹn torí ẹ̀ àpèjúwe ni òwe ni wípé èmi ni mò ń jáde lọ yìí o mò ń jáde lọ láì mú nǹkan kan lọ eléyìí tá a kó jọ lówó tó wọ́n àti owó pọ́ọ́kú gbogbo ẹ̀ pátá kò sí ìta gbé lọ síbi kankan ètò ṣe gbé rájò àti ètò ṣe gbé rájò nínú gbogbo ń ta nílé ayé yìí báyìí kò sí ibi tá a gbé lọ torí ẹ lọlọmọ sọ yìí pé tuhawwalu an qaribin min qusuri muzakharafatin ila bayti turabi oku díẹ̀ oku díẹ̀ títí jọ̀wọ́ títí jọ̀wọ́ ibi títí dáàfi kú náà ni gbogbo àwọn àfin tó kọ́ tó ti pé ògèdè gold nílẹ̀kùn ẹ̀ gold làjà ẹ̀ gold níbùsùn rẹ̀ láìpẹ́ láì jìnnà rẹ̀ tí wọ́n gbé ọ nínú rẹ̀ ila bayt turab wọ́n gbé ọ lọ sílé pẹ̀ níbẹ̀ yẹn ni wọ́n bú ọmọ eléyìí tó ṣe gbé nínú ẹrù kò ní bọ́ ọwọ́ bẹ̀ èyí ò ṣe kó nínú tó kójọ ńlé ayé kò ní bọ́ ọwọ́ bẹ̀ tó eléyìí báyìí iná nílé ayé báwo ni ṣẹ̀ríà gan báwo ló ti ṣe pélé ayé yìí báyìí kí ni ipò tá a fẹ́ gbé sí kí ni ipò tí ṣẹ̀ríà gbé sí. Si? nínú àwọn àyà alukur'an ọlọ́wọ́n bá ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ ohun tí ó mú wa mà ìgbédájú saka ilé ayé yìí kò já màn kankan ọlọ́wọ́n bá wa ó sọ nínú suratu Zukhruf nípa ilé ayé yìí báyìí ọlọ́wọ́n bá ní walawla an yakuna an-nasu ummatan wahida. لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين ọlọ́wọ́n bá ní tí ì bá ṣe pé kí àwọn olùgbàgbọ́ òdodo àwọn mùsùlùmí káwọn náà mọ́ wa lọ yí padà kí gbogbo wọn náà di káfìrí kí gbogbo wọn di ọ̀ṣẹbọ kí gbogbo wọn náà di ọ̀tọ̀ Ọlọ́run kí gbogbo wọn dẹni tí ó kọ̀yìn sí súnà anábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí ì bá pé kí gbogbo yín ọmọ bá ya kèfèrí ni. لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا أو بامكي àwọn akèfèrí tí wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ́run a ò bá mú kí àjálé kálukú wọn kó di ti fàdákà a ò bá mú wọn máa kọ́lé tí ó jẹ́ pé fàdákà ni ọ̀bá máa jẹ́ sílẹ̀ wọn mo rò pé amantin jẹ́ fàdákà òun lówó kejì tó wọ́n jù owó alákọ̀ọ́kọ́ tó wọ́n jù ní kíni gold tí yorùbá ń pè ní wúrà owó owó kejì òun náà ní kíni silver eléyìí tí yorùbá ń pè ní fàdákà tí yorùbá ṣe pé kẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmíní kẹ́yìn náà wọ́n bá yí padà kẹ́ ẹ di kèfèrí ni ọlọ́run ọba ń mú kí àwọn kèfèrí ọmọ kọ́ ilé tó ṣe pé gbogbo àjà rẹ̀ kò bá jẹ́ ti sílvà nígbà táwọn bá wá ń kọ́lé tájà rẹ̀ bá jẹ́ sílvà tẹ̀yìn sì ń kọ́lé tájà rẹ̀ tó jẹ́ ti ceiling asbestos àbí tẹ̀ ń kọ́lé tí àjà rẹ̀ tó jẹ́ ti ceiling páálí àbí tẹ̀ ń kọ́lé tí àjà rẹ̀ tọ́jà ti sílẹ̀ ń sakasaka èyí tí wọ́n á máa kó àgbàdo sínú ẹ̀ wọ́n yóò ti rìn kò tí rìn kan lé tọ́jà pé sílẹ̀ ń tiẹ̀ sakasaka ni táwọn bá wọn akọ́lé tí àjà rẹ̀ tọ́jà ti sílvà tẹ̀yìn wọn akọ́lé arípẹ́ kan lé ṣùgbọ́n ẹ̀ tí ì lè sìn kankan ní sílẹ̀ kò fárò sí làwọn àjà lé tiwọn min fiddatin silva ni la ilaha illallah ok káyipé o lè wọlé tí àjálè yẹn jẹ silva kí ló lè o jì kí ni ó ṣẹ́kù kí ni ó mú èwo ni ó kó èwo ni ó ṣẹ́kù nítorí pé ńgbà tí àjà bá jẹ silva kí wàá lò gírí rẹ̀ ọ̀jẹ̀ àbẹ́ ìfura bẹ́ẹ̀. ẹn tó lè bá wọrú ilé ìjọba fẹ́ jalè yọ kàn sọ pé ẹ kó jáde ni ẹ kó jáde gbogbo lè la nídìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so nítorí di eléyìí báyìí ọlọ́run ọba ní tí èèbá ṣe pé ẹ má bàa ya kèfèrí àbá mú kí àwọn kò fọ́ọ̀rù kí wọn kọjá ti fàdákà àtẹ̀wọlé àtẹ̀wọnú lé wọn. àgàsọ tí wọ́n máa gùn láti wọlé òun náà ó tún jẹ́ ti sílvà nígbà tí ẹnìkan bá ní kọ́ wá òun kọ́ owó òun wálé ẹ wá lọ ilé rẹ̀ nígbà tí ẹ délé yẹn ẹ rí àtẹ̀wọlé wípé wọ́n kùn lọ́dà ibi tí wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n kùn lọ́dà sọmọ kí n tó ọmọ béèrè ni pé ẹjọ́ ṣé alẹ́ tẹ́ bí o rí pé mọ̀ ń tẹ̀ ni wọ́n náà tẹ̀ ọ̀dà lásán bá ọ̀dà lásán so ẹ tí wọ́n wọlé lọ.

tó ṣe kó ohun tiẹ̀ àwọn tí wọ́n tiles ni wọ́n lẹ̀ mọ́lẹ̀ tiles yẹn wọ́n kọ́ nígbà tó wojú rẹ̀ ń bẹ̀ orí pé yes ìpín wà lójú ọ̀yọ̀pin ojú rẹ̀ ń bẹ̀ wọ́n á ní kọ́ ọmọ wọlé bọ̀ ọ́ ni ẹ̀dá sékì ń tẹ́ pẹ̀lú bàtà ni àbí báwo subhanallah bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé tiles yẹn nígbà tó ń ṣe tán wọ́n tún wá tẹ́ rọ́ọ̀gì kan síbẹ̀ tó ń pẹ́ bí yàrá ti gbé bàtà lé ní wọn á ní kó ọmọ wọlé bọ̀ ọ dájú pé tó máa ní ọwọ́ bàtà ó kó bàtà lọ ni bí ẹ dákun ẹ má jẹ ńdọ̀tí ẹ. báwo wá ni tó bá jẹ́ pé fàdákà bá ní fàdákà ni wọ́n lẹ̀ mọ́lẹ̀ fàdákà gbogbo lẹ́lẹ̀ tó ń tẹ̀ ọ dájú pẹ̀lú mi náà kọ́ rí náà kọ́kọ́ dákú lọ gbaragada ọlọ́ọ̀ni tí ì bá ṣe kẹ́ ẹ má bàa ya kẹfẹ́ rí káwá gbé àwọn kò àwọn ọ̀tọ́ ọlọ́run àwọn nílé wọn rí bẹ́ẹ̀ ẹ dákúta náà mùsùlùmí kò tí dì kí ló ń wọlé ayé ẹ àwọn àdúgbò tuntun kó lọ yẹn tó bá wọ tó bá wọ mùṣírìkù ni àwọn nìkan náà ní sáńkó àwọn ilé yìí ọwọ́ arílẹ̀ táwọn mùsùlùmí bá ń kọ́ ti wọn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé yẹn ọ̀sán ju ká máa sun títì lọ ló kọ́ wọn ilé tọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń kọ́ ọ̀sán ju ká máa sun títì lọ ni ṣùgbọ́n àwọn kùfáàr ẹ rí i pé àwọn ilé alárànbarà ni làwọn ń kọ́ ilé tó ṣe yí pé wọ́n gbé mi kalẹ̀ wọ́n lẹ́wọ̀n ṣe bíbá àlù lọ́fẹ́ fò àwọn ilé tó ṣe pé látòde lásán ìwọ náà ti mọ̀ pé tíyàn bá wọnú irú ilé yìí báyìí èèyàn onífẹ́ padà sílé tiẹ̀ mọ́ làwọn kọ́ kalẹ̀ ọ̀wọ́ eléyìí làwọn èèyàn rí o wàláhì lómi sì fi Islam sílẹ̀ torí pé kò lè mú mára wọn lọ bá wọn lọ́kọ̀ọ̀kan ah, ọ̀gá báwo lẹ ṣe ṣe tí àṣírí sì ń bo báyìí tẹ̀ ń fi kọ́ irú ilé yìí kalẹ̀ pé ah, tí wọn náà bá ti gba Jésù náà ayé ẹ tiẹ̀ máa dáa sọ̀rọ̀ tó lọ bẹ́ẹ̀ lómi wọn ni a ẹ̀sìn wọn lẹ́yìn ṣe ó ní mùsùlùmí lẹ́yìn wọn dà àṣírí tó wà ń bẹ́ẹ̀ nìyẹn kò lè dá fún yín lọ títí tẹ́yìn náà bá ti gba orò tẹ́ bá ti gbòòrò wọlé tí yín máa dáa ọlọ́bẹ́ lómi wọn ni kí ló dé tí gbogbo ẹ fi wá ṣe bó ṣe ṣe báyìí ó ní a kò lè má rí bẹ́ẹ̀ ilé egun lòun ilé egun tó bá sì yọ lòsì láyé olówù wọn náà bá bẹ̀rẹ̀ sí ní rò pé eléégún tó bá yẹ lò sí láyé òun ló wù pé òwò náà fẹ́ déléégún sẹ́wọ̀n kí n tó ṣẹlẹ̀ nu láyé nìsín wọ́n kéde nínú rédíò wọ́n ní ìṣòro kan wà o ìṣòro yìí báyìí sọ̀gàndẹ̀rín ni ìwọ tó ẹ̀kọ́ wanu wàhálà tó wanu ṣòro ikú kaka ló fi ń jẹun tọ̀sán ọ̀bá talẹ̀ talẹ̀ ọ̀bá rẹ̀ gbogbo ẹ̀ńgbà tó rí jẹ́ lọ́tàárà gbàdé bá tó wákàtí kan gbogbo ẹ ti jòrò nínú rẹ máa bọ̀ wá sẹkúndẹ̀rì sẹkẹndẹ̀rì ni sẹkẹndẹ̀rì sẹkúndẹ̀rì ìnìtò ní ìbá ẹ̀ àwọn òfin tẹ̀sí sí o àwọn òsì fi tẹ̀yà sí gbogbo ẹ̀ tó bá ti wá tiẹ̀ ó dògo ẹ̀ bá rí ti gbogbo wọn tú lọ àwọn aláàjà lọ́la àwọn aláàjì lọ́la àwọn ẹ̀yà súnà ní mọ́sálásí àwọn bàbá àdínì ní masjid jamiu gbogbo wọn wọn máa dà lọ síbẹ̀ bọ́lá ti ń bọ̀ lórúkọ ẹjọ́ yìí alọ́sàdúrà ni alọ́sàdúrà ni àmọ́bitọ́lọ́ ti gbàdúrà ọlọ́run kúkú kọ́ àjò la hawla wala quwwata illa billah tọ́lọ́wọ́n bá bá ti fẹ́ ṣe pé kọ́ ya olórí ibu láéláé ọlọ́wọ́n bá ní ká dùn ọgbà ọlọ́wọ́n á ní kó lówó ní sọ́ọ̀tì ní ọba kú sọ́ọ̀tì pín wọ́n ní báwa kópa nínú ọdún eégún tọdún yìí tó o bá ti kópa ń bẹ̀ eégún ti sọ fáwọn pé gbogbo ẹni tó bá kópa ń bẹ̀ yóò lówó yóò làlù wàlláhì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lọ sí nítorí pé wọ́n fẹ́ lówó yìí tó ń ti pé àti ìrí káfíru tó yẹ pé àjálẹ̀ rẹ̀ jẹ́ ti fàdákà àti ìrí káfíru. tó ṣe pé àtẹ̀gòkèlé rẹ̀ tọ́jẹ́ ti fàdákà àtẹ̀wọlé rẹ̀ tọ́jẹ́ ti fàdákà ẹ wá wò síbẹ̀síbẹ̀ báwọn yẹn ṣe ṣe kófòrò àní wọ́n gbéṣẹ́ fún yàn iṣẹ́ twenty thousand péré ó wá jẹ́ pé wọn ọ̀bẹ sẹ́yìn rí tẹ́lẹ̀ ẹni tó wá bẹ̀ sẹ́yìn wá jẹ́ káfíìr nígbà tó wá bẹ̀ sẹ́yìn wá ní sẹ́yìn tó fẹ́ máa ríro ilé oníbẹ̀ẹ́ sẹ́yìn fẹ́ máa kí ọmọ rí jẹ sẹ́fìrú ẹ̀ lòún rí mọ́sálásí ẹ̀rí nǹkan mìíràn yóò sì di káfíìrì la hawla wala quwwata illa billah ọlọ́ni wali buyutihim abwaban wa surura alayha yattaki'un a ò bá mú kí àwọn lẹ̀kúnlé wọn náà kọjá ti fàdákà a ò bá mú káwọn ibùsùn wọn kó náà jẹ́ ti fàdákà ibi tí wọ́n máa fẹ̀yìntì kọjá ti fàdákà tẹ ẹ bá wá rí irú rẹ̀ sẹ́ẹ̀tún sẹ́kù mùsùlùmí má ṣe lọ dá wa ọmọ tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí tó bá mú káwọn kèfèrí ó rí bẹ́ẹ̀ ni kò ní sẹ́ni kankan tí ó ṣẹ́kù má lọ́lọ́ sọ fún wa gbogbo aláàdì káfíìr so kí wọn lóde tọ́lọ̀ wọn bò fi ṣe bẹ́ẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ìgbà tó ní tó ń bá ṣe bẹ́ẹ̀ fáwọn kùfáà àwa lè padà di káfíìrúnà kí ló dé tí ọ̀wá ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ìwọ lè ṣe béèrè bẹ́ẹ̀ kí ló dé tí ò ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí kí gbogbo kùfárù náà fi di mùsùlùmùnà. mo rò pé dáhùn rẹ ti yé kálukú wa tó yé àbí òye torí ẹ̀ mìírí kó yé ó sì lè má yé kó tó wá rí pé tírẹ́ẹ̀nì sí tí tírẹ́ẹ̀nì wá sí wọ́n èrí dá mọ́ o <laughs> tọ́ ọlọ́kàn bá ní tí ì bá ṣe kí gbogbo yín ọmọ bá àdìjọ kan náà kí gbogbo yín ọjọ́ di kò fà ọmọ aná òun ọba ń mú kí ìgbésí ayé àwọn kèfèrí kọ́ gbẹdẹmukẹ́ débi pé àjálé kálukú wọn jẹ ti fàdákà àtẹ̀wọlé wọn jẹ ti fàdákà àtẹ̀gòkè ó di ti fàdákà tẹ́ pé fàdákà wọn tẹ̀ tí wọ́n fi dókè tí wọ́n fi máa wẹ̀yìn ránṣẹ́ sálẹ̀. àlẹ́yìn àlọ́bọ̀ ọ̀rùn látòkè yẹn fàdákà wọn tẹ̀ títí tí wọ́n fi máa wòye lórí baranda pé sẹ́yìn sì ń bẹ́ẹ̀ núyà òun ọ̀bá mú kí àwọn ilẹ̀kùnlé wọn kó jẹ́ ti fàdákà òun ọ̀bá mú kí àwọn àbùsùn wọn jẹ́ ti fàdákà níbi tí wọ́n máa fẹ̀yìntì gbogbo wọn jẹ́ ti fàdákà kí ló dé tọ́lọ̀ fi lóhùn ṣe bẹ́ẹ̀ fáwọn torí pé kò fẹ́ kí gbogbo wọn di kò fà kí lọ́wọ́ adé tọ́lọ̀ wọn ara àlàyé adúniya sijinul mu'min wajannatul kafir òní wípé tó bá jẹ́ pé àwa mùsùlùmí lọ́lọ́run bá bá ṣe bẹ́ẹ̀ fún ni lódodo gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe sọ pé tó bá pa àwọn kèfèrí ló ń ṣe bẹ́ẹ̀ fún gbogbo owó di kèfèrí lódodo bákan náà tó bá pa àwọn mùsùlùmí lọ́lọ́run ṣe fún ni gbogbo kèfèrí ó di mùsùlùmí gbogbo kèfèrí ó di mùsùlùmí àdéhùn ọlọ́wọ́n bá sì ti síwájú wípé àwọn kan wọ̀ náà àwọn kan wà lìjànà laqad haqqal qawlu minni la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti sẹ́ òdodo lọ́rọ̀ ọlọ́wọ́n àdéhùn rẹ̀ ti síwájú ó búra ipò òun kún àlìjànà òun sì kúnná pẹ̀lú àwọn èèyàn àtàlìjọ́nu ẹ̀hẹ́n tí ọlọ́run bá wá ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí tí gbogbo kùfàrù náà fi wá di mùsùlùmí ta ni ọ̀rọ̀ àwọ̀ náà mọ́ mo rò pé yé wa ìdínú tọ́lọ́wọ́n bò fi ṣe bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ọlọ́wọ́n bò sì ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí nítorí tó bá ṣe bẹ́ẹ̀ ta ni ó bá tún ṣẹ́kù tẹ́ wà lìjọ́nà tó bá ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí tí gbogbo wa tara bẹ́ẹ̀ tá di kèfèrí ta ni ó bá tẹ́ wà lìjọ́nà kò sẹ́ni tó tún wà lìjọ́nà náà mọ́ so ṣùgbọ́n ó ṣeé ṣe kí gbèsè ayé àwọn kèfèrí kó gbé pẹ́ẹ́lí ju tàwọn mùsùlùmí lọ tonti bó ti wá gbé pẹ́ẹ́lí yẹn Ọlọ́run bá ti mà nínú ma rẹ̀ tó ti síwájú eléyìí tí kìí tàsé wípé kò síbi ìgbésí ayé kèfèrí ti ṣe lè gbé pẹ́ẹ́lí tó tí àwọn mùsùlùmí ti gbogbo wọn wà á ti torí rẹ̀ tí wọ́n fi Islam sílẹ̀. torí di eléyìí báyìí Ọlọ́run bá wá ní wa zukhrufa kò ní ma ní fàdákà lásán o kí àwọn ilé wọn náà kó tún jẹ́ pé wọ́n tún kún fún ọ̀ṣọ́ gold àwọn olùmọ̀ nípa tafsir wọ́n nígbà tó lọ́wọ́ bá ti sọ̀rọ̀ fàdákà tuntun wa mú zukurufu wa láyé kan náà zukurufu ń túmọ̀ sí gold ìyẹn ni pé àbá mú kí àjálẹ̀ wọn kọjọ́ ti gold and silver àbá sì mú kí àtẹ̀wọlé wọn kọjọ́ ti gold and silver àtẹ̀gòkè gold and silver àwọn àlẹ̀kùnlé wọn gold and silver ibùsùn wọn gold and silver ibi tí wọ́n máa fẹ̀yìntì gold and silver kí ló tún wá kú mọ́ ẹnu kí gbogbo yẹn ó dìbò fún kófóró ni ọlọ́ni wa in kullu dhalika lamma mata'ul hayatid dunya gbogbo eléyìí ọjà máa kankan ibi tí a ti mọ̀ pé ilé ayé ọ̀já máa kankan ọlọ́run ní kò gbé ọ̀já máa kankan ẹ̀rù ilé ayé lásán ni ìgbádùn ilé ayé lásán ni ẹnìkan ẹ̀rù ilé ayé lásán wọ́n olùsọ ajẹ́ lásán torí pé dúnìá ni wọ́n pè ló fi jẹ́ lásán dúnìá ìyẹn ni pé ó súnmọ́ láti tán àti tán rẹ̀ súnmọ́ ṣé gbádùn á lè lẹ́yìn kí ṣe gbádùn toró súnmọ́ láti tán àti tán rẹ̀ súnmọ́ ọ̀nkalẹ̀kùn wal akhiratu inda rabbika lil muttaqin ṣùgbọ́n alìjẹ́nà alìjẹ́nà lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ òun ló pèsè kalẹ̀ dáhùn olùpáyọ̀ lọ torí ẹ ìwọlọ́ ayé ká máa lé ṣé al-akhirah ni àbí ad-dunya wala al-akhiratu khayrun laka min al-ula yàgbé ula ọlọ ula yọ ọlọ àkírà ńkọ́ òní ọ̀sẹ̀kù dúnìyà yọ lọ àkírọ̀tù òní ọ̀sẹ̀kù wúlẹ́ńbẹ̀ọ́ ilé ayé ni ọ̀nà ni àdúnìyà al-ukhra ńbẹ̀ọ́ ọ̀nà ni ọ̀run ọ̀nà sì tún ni al-akhirah eléyìí tí ọ̀sẹ̀kù torí ẹ̀ eléyìí ayé ti ṣe rí al-imam al rahimahullah ó ń túmọ̀ àyà yìí ó ní lawla an yakfura an-nasu jami'an bisababi maylihim ila ad-dunya wa tarkihim al-akhirah la a'taynahum fi ad-dunya ma wasafna lihawani ad-dunya 'inda Allah tí ìbá ṣe pé kò wọ́lọ́n kí gbogbo èèyàn ó di kèfèrí ni ọlọ́run ọba ọba mú kí àwọn kèfèrí ó máa gbélé ayé gbẹdẹmukẹ́ ilé ayé tí ó kún fún ọlá àti ọlà ńlá yìí àmọ́ kò wù Ọlọ́run bí kékeré àwọn mùsùlùmí kí gbogbo wọn di kèfèrí kí ló dé tọ́lọ́wọ́n bọ̀ ọba fi wá ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí yàtọ̀ sáwọn mùsùlùmí wọn ni torí pé ilé ayé ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ ọlọ ilé ayé ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ ọlọ. Hasan al ó tún sọ yìí pé wàlláhi laqad malati dunya bi akthari wa ma fa'ala dhalik fa kayfa wọn ilé ayé ó ti kó ẹni tó pọ̀jù nínú rẹ̀ ó ti kó wọn lẹ́rú tó ń ti kọ́ lọ́n ò ṣe bó ti se ipò wọn bá si báwo wá ni tọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ ilé ayé ti kó ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń bẹ̀ lẹ́rú ó ti kó ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń bẹ̀ báyìí ni imaamu hasan al-basri sọ àwọn olùmọ́ni nípa àyà yìí wọn lọ́nà ọba wa ọ ń sọ fún abílẹ̀ ayé ti ṣe jẹ́ yẹpẹrẹ tí ọ̀já máa ń kankan lọ́dọ̀ ọlọ́run àti ikú yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọba débi wípé kò bá mú kí àwọn kèfèrí kún ó ní ilé tó ṣe pé àtòkè àtilẹ̀ rẹ̀ kò bá jẹ́ ti wúrà àti fàdákà atukẹ atilẹ rẹ bàbá tẹtẹ àwọn òkúta olówó iyebíye ṣùgbọ́n Ọlọ́run ọba wa kò fẹ́ kí ilé ayé kó rí àwọn èèyàn kó lẹ́rú lápapọ̀ wọn kò fẹ́ kí ilé ayé kó mú kí gbogbo èèyàn kó di kùfàr ńlọfà lọ́lọ́run ọba wa òfin ṣe bẹ́ẹ̀ awa nínú àwọn àdìsí anabi wa sallallahu alayhi wa sallam àwọn tó fi hàn wá bí ilé ayé yìí ti ṣe máa tí ó sì yẹ káwa náà ká gbé tayọ bẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n sọ nínú hadith eléyìí tí imaamu tirmidhi àti àwọn míì gbé jáde lọ́nà tó gún régé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní law kanat ad-dunya ta'dilu 'inda Allahi janaha ba'udatin ma saqa kafiran alimami Tirmidhi ló gbà wá ó sì sọ pé hadithun sahih tó bá jẹ́ pé ilé ayé ọba wúwo tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ìbá ti jẹ́ kí káfìrí ó rí kọ́ọ̀pù omi kan mu nínú ilé ayé tó bá ṣe pé ilé ayé bá wúwo lọ́dọ̀ ọlọ́run tó ìyẹ́ ẹ̀fọn kan ní ọlọ́run ọba ìbá ti jẹ́ kí káfíìrì orómi kọ́ọ̀pù kan múnú ilé ayé báwo lẹ̀ fún odidi gan ti ṣe wúwo tó odidi ẹ̀fọn kan báwo ló ti ṣe wúwo tó ẹgbẹ́ ọkọ rẹ̀ ẹ̀fọn ó ń túmọ̀ sí pé kò wúwo ẹ̀fọn ẹ wo sí màálù tó bá pe màálù ó túmọ̀ sí pé ó àbí òwúwo. Eh, eh, ẹ wá sọ pé lè ẹ̀ẹ̀fọn so báwo wá ni ìyẹ́ rẹ̀ ó ti ṣe wá rí nígbà tó ń gangan lára rẹ̀ ń jẹ́ ẹ̀fọn tó bá ṣe pé gbogbo bílẹ̀ ayé ti ṣe tó yìí bó ti ṣe hẹrẹ́ńbẹ́tẹ́ lójú rẹ̀ yìí bó ti ṣe kàràbàtà nínú èrò rẹ̀ yìí tó bá yẹ kó wú ọ lọ́dọ̀ ọlọ́run ọba tó ìyẹ́ ẹ̀fọn kan ni ọlọ́run ọba ìbá ti jẹ́ kí káfíìrì kó rómi kọ́ọ̀pù kan mu nínú ilé ayé yìí allahu akbar eléyìí túmọ̀ sí pé ọ̀wọ́n à ń wà máyà ọ̀sọ́dà wà á lọ torí rẹ̀ ọjàkùn ẹ̀bí torí rẹ̀ ọmọgàn ọ̀dọ́ màmá ẹlòmíì ti lọ nísìnyí ó ti pẹ́ láti ìgbà tí kọ́ máa rè a ní nígbà tó wá dé lẹ́yìn ọdún mẹ́ta ọmọ tó o ó pé ta ló tọ́ wọlé ẹni bàbá rẹ ni bàbá rí o bàbá tó bí ọ náà ni níbo wọn ti wá lọ látijọ́ bí ó ṣe dáa náà ni kí wọn ni wọn rí kó bọ̀ wọn kàn gbé àpàtì kan wọlé jàǹkáwọ̀ ló kúnú ẹ lórí bí ó ti ṣe dáa iná lọ́pọ̀lọpọ̀ ewé o wàlá ọ̀pọ̀lọpọ̀ ewé tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn sì fẹ́ bí fún lórí bí ó ṣe dáa náà ni kí ló dé ìwé bí ó ṣe dáa náà ni. subhanallah lórí bí ó ṣe dá ọ̀pọ̀lọpọ̀ òdì ẹ̀wù lọ́wọ́ jáde wọ́n tún wọ́n fọwọ́ tọ́ pé bàbá rẹ̀ ẹ̀ wọ́n ti mí lẹ̀ tí mò wá kágun ò lè jẹ́ yí ẹ̀wù sójú la hawla wala quwwata illa billah lórí bí ó ṣe dá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìlọ́kàn ka ọkọ rẹ̀ pẹ́ni tá a fi dí gẹrẹwu torí pé ọkọ ò lè bá sọ̀rọ̀ kọ́gbọ́n má lórí bí ó ṣe dá ni tẹ́lẹ̀ màgbà tí wọ́n máa ń jáde lé ẹlòmíì ti jáde kó tó di pé wọ́n pèrún as-salatu khayrun minan nawm kò sí ní wọlé àfilẹ́yìn aago mọ́kànlá kí ló dé lórí bí ó ṣe dáa láwọn àlú òkè ń bí inú o sẹ́wọ̀n kí lẹ́kọ̀ọ́ àṣeyípo ni bí ọwọ́ aago sáhùwalẹ́lẹ́ torí pé tọ́ lọ ó ń gbọ́n ọmọ aago máa lọ. ó lè ti lọ méjì àbọ̀ yóò sì wọlé láago kan àbọ̀ sẹ́yìn pé àṣeyípo ìsinmi wákàtí kan subhanallah irú àwọn wọ̀nyẹn wọn bá a sọ̀rọ̀ ọkọ pé ọkọ báwo ó ti jáde nu dictionary ti pẹ́ àwọn màmá tó ti pẹ wọ́n wọ bọ́ksà yóò sì wá gbé kọ́mú sí i àwọn ti ń tò gbogbooro fún wọn gáràjì àwọn tó ìgbà tí wọ́n tọ́ta ògógóró fún yàn tán tí ògógóró dé ikùn wèrè tí wọ́n ní kó sanwó ni màmá ṣe wèrè fún ẹ pé à ó ń gán wèrè <laughs> lórí pé bí ó ṣe dá iná ẹ ní iná lọ́pọ̀lọpọ̀ kò tí dàgbà débi kan bàbá màmá sì sì mà gbogbo yín sì ti dógun ma lẹ́nu látàrí ìjẹkújẹ wọ́n ní gbé yìí mì gbé yìí jẹ owó òde bí ó ṣe dá náà ni torí ilé ayé tí ọ̀já máa ń kankan lọ́dọ̀ ọlọ́run torí ilé ayé tó ṣe é pé kò wúwo tó ìyẹ́ ẹ̀fọn ẹ̀yọ̀kan lọ́dọ̀ ọlọ́run ọba wa ó tún wá nínú àdéhìí mi anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wàllahi ma dunya fi akhira illa mithlu ma yaj'alu ahadukum isba'ahu hadhihi fil yam falyanzur bima tarji' rawahu al-imam muslim anabi sallallahu alayhi wa sallam ni mo fọlọ́n ọba búra ilé ayé yìí lẹ́gbẹ̀ẹ́ alqiyama lẹ́gbẹ̀ẹ́ ọ̀run ńṣe lọ́dà gẹ́gẹ́ bí àpèjúwe kí ẹnìkan nínú yín kọ́ yọ ọmọ àká rẹ̀ yìí ọ̀kan nínú àwọn ẹni tó gbé gbàwọ́ ọ̀rọ̀ wa wọ́n ń pè ní Yahya ọwọ́ ayé ọmọ àká àfábẹ́là ọ̀yọ́ oníbàyẹ̀lá anabi ṣe pé àpèjúwe ilé ayé àti ọ̀la alqiyama ìṣe ló dàbí àpèjúwe kẹ́nìkan nínú yín kọ́ yọ ọmọ àka àfábẹ́lá rẹ̀ jáde báyìí kọ́ wá rìbọn ní òkun kọ́ wá gbé sókè káwọn owó kíní ó rí mú jáde kí láà rí mú jáde àní rí kankan mú jáde kí láà dínkù nínú omi òkun àdín kankan kù nínú ẹ bílẹ̀ ayé ti ṣe rí lẹ́gbẹ̀ẹ́ alqiyama yẹn ni kò kọjá kankan lẹ́gbẹ̀ẹ́ alqiyama síbẹ̀ yìí náà ń gbọ́ àbọ̀ ọ̀gbọ́rí ikú ẹni tí ó tòṣì jù nínú àlìjẹ́nà ẹni tá a lè pè ló lòṣì jù nínú àlìjẹ́nà aláìní jù nínú àlìjẹ́nà ẹni tí ó ní tayọ ti ń bẹ nu ilé ayé yìí lẹ́ẹ̀mẹ̀wàá ẹ ṣe pé ilé ayé ilé ẹnìkan fa kọ́ńtínẹ́ǹtì mélòó kọ́ńtínẹ́ǹtì mélòó la ní láyé méje báwọn bó lè ń jò lẹ́sọ́ di méje ẹ́. Eh? amẹ́ríkà áfíríkà europe asia australia méjì yòókù ńkọ́ ńbọ́lẹ́ na? rí náà ẹ́ atlantic akọ tẹ́rí tí àwọn èèyàn bá ti jẹ́ pé wọ́n pẹ́ lórí nǹkan gbogbo tí ò sí òkun tẹ́yìn bá ti pẹ́ lórí àǹkàwé gbogbo tí ọ̀sọ̀ ni wọ́n máa wá ah, ah. gbogbo òwe tẹ́tí ń kọ́ láti ayédáyé kọ́ńtínẹ́ǹtì márùn náà lọ́wọ́ mo ti ẹsẹ bẹ́ẹ̀ sọ North America South America ẹ kẹ Atlantic báwo òkun tó ń jẹ ọ̀kan náà àwọn kọ́ńtínẹ́ǹtì yóò ní ju gbogbo nǹkan lọ ah ọlọ́run dákun má sáà lè wọ̀ wá o ẹ tó lówó torí wọn náà lè kọ́lé kílẹ̀ ọmọ ẹsẹ̀ kù sá tán kò sí bó ṣe lè lówó tó àyè ọ̀sẹ̀ kù fara yòókù kò sì sí bó ṣe lè gbé mọ́tò sọ́nà tọ́nà ò ní gba ara yòókù tó bá ń gbígi mu tí mọ́tò tiẹ̀ bá ń bọ̀ báyìí igi mu tẹlómi náà máa bọ̀ báyìí sá so gíánì irọ́ lásán nígbà tó kọ́lé ọ̀rọ̀ rálẹ̀ rálẹ̀ rálẹ̀ títí ibìkan náà ni wọ́n parí sí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí fẹ́ǹsì ẹ̀ wọn náà ọmọ ibi tá ara rẹ bá sẹ́kù sí nígbà tẹ fẹ́ǹsì gbogbo ẹ̀ tán sọ̀rọ̀ pé ibi tí fẹ́ǹsì tẹ bá parí sí bí tẹlomi ti ṣe kíni ló ti bẹ̀rẹ̀ sọ̀sùnwó àlùkìyàmà ẹ wo bí ọláhùn ó sì pọ̀ tó ẹ wo bọ́lá yẹn ó ti sì pọ̀ tó wọn á ní kò ṣiṣẹ́ nítorí eléyẹn wọn á ní kò wà kò kò kò kò wà kì reality ẹ kì reality ajẹ́ pé bíbẹ̀ láyé rẹ̀ ń kọ́ imagination. to ìdí tó fi mọ̀ pé yọ wà reality ni pé ká tó di pa bí wa ń bo la wà náà bẹ́ẹ̀ yẹn bá máa gbọ́n pa ayé yìí náà kó tó bí wa sẹ́mi pé báyìí sì máa wò pé ṣé sáyé kan wa kú ò tán kó wa kú ò lórí ilẹ̀ tá a di pa àsìmá ńbọ láà lọ o tún ní kọ́ wà reality sàdé pé wọ́n gangan lára ń kọ́ ọ̀ àlìjáná ló yẹ ká ṣiṣẹ́ fún àbí èyí tí ó tán yìí àlìjáná ló yẹ ká ṣiṣẹ́ fún o èyí tí ó tán yìí kálukú mú ni èsì kò wú wọ́n ma èwo wá ń tiwa èwo ń tiwa èyí tá à ń jẹ ni èyí tá à ń lò èyí tá gbogbo yòókù yìí ń tiwa o tẹlomi ni nínú gbogbo ntí kálukú ọ̀wà ni ṣé tiẹ̀ ní ọ̀pọ̀ jù ní àbí tẹlomi ẹ bá wa wò ó ṣé tẹlomi ní ọ̀pọ̀ jù ní àbí tiẹ̀ náà la hawla wala quwwata illa billah wàlá ilé ayé ìbáyẹn lẹ́rù ẹ wo àwọn míì ní sí gáràjì wọ́n ti lura wọn darí láàárọ̀ yìí tí wọ́n gbára wọn dáadáa tẹ́jẹ̀ yọ lẹ́nu gbogbo ẹ̀ lórí pé ńgbà tí dírẹ́fà sí. Si five hundred tó fi lé àwọn lọ pé káwọn lọ pín ẹni tó gba owó nsọwọ́ ó nìkan mú two hundred àwọn márùn tó wá kù ó ní káwọn lọ pín three hundred wọ́n sì lura gbogbo ẹnu fọ́ ẹ dákun ṣé five hundred ó di nìkan ẹni tí wọ́n fọ́ lẹ́nu só tó tọ́jú ẹ̀ wàláhì kò tó tọ́jú ẹ̀ bílẹ̀ ayé ti ṣe rí nu wàláhì gbogbo àwọn tẹ bá rí tí wọ́n ń fa tí wọ́n ń fa tí wọ́n ń sọ pé dọ́gba dọ́gba làwọn jọ fún ẹ̀yin ẹ̀ máa ronú pé sílé ayé yìí náà sílé ayé yìí náà tí kì í dúró lọ́wọ́ èèyàn ilé ayé yìí náà tó ṣe pé dọ́gba sẹ́kù fáwọn tó síwájú wa níbo làwọn ò rẹ̀kẹ́ láàrẹ́sẹ̀ kìbọ̀ wàláàní rẹ́sẹ̀ kìbọ̀ bí kankan bákan náà ó tún wá nínú hadith látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam etí imaamu bukhari tó gbà wá ó ní mawdi'u sawtin fil janna khayrun min ad-dunya wa ma fiha àyè kékeré tó ṣe pé a lè fi kòbókò sí nínú àlìjẹ́nà àyè mélòó kòbókò fẹ́ gbà àyè mélòó pàṣán fẹ́ gbà àyè kékeré tí kòbókò ó jókòó sí nínú àlìjẹ́nà báyìí òun ti ṣe kéré ma anabi ló ń lò lójú gbogbo ilé ayé lọ àti gbogbo tí ń bẹ nu ilé ayé wa yìí la hawla wala quwwata illa billah kòbókò tó ayélujára wà fi sínú ẹ̀wù ọmọ tó fẹ́ fi báwí òní mà tí è mú súnmọ́ tó bẹ̀rẹ̀ sí ní jàbọ̀ àyè tí ó wàá jókòó sí nínú àlìjẹ́nà bó ti ṣe kéré ma ó lóore gbogbo ilé ayé lọ àti tí ń bẹ nu ilé ayé tóbi lẹ́yìn ti ṣe máa nìyẹn o wọ́n tó wà á máyà tó sọ pé tó bá jọ gba alẹ́ máa jọ fún ìwọ gbàgbẹ́rẹ́ ẹni tó bá sì bọ́ dán wò yọ gbà kò burú bílẹ̀ ayé ti ṣe máa nù. lẹ́yìn eléyìí kí wọ́n á ní túmọ̀ ọ̀rọ̀ wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ń sọ fún wa yìí pé ad-dunya sijnul mu'min wa jannatul ilé ayé yìí o ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ fólùgbàgbọ́ òdodo àlìjánná káfìrí ni o kí ni túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó tún sọ yìí pé ad-dunya sijnul mu'min wa wa idha faraqa ad-dunya faraqa as-sijna ilé ayé. ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ fún múmìnì o ọ̀dá ló sì jẹ́ fún múmìnì nígbà tí múmìnì bá wá kútọ tó fayé lẹ̀ náà ńlọ lọ jáde kú lọ́gbà ẹ̀wọ̀n njọ náà ńlọ bọ́ lọ́wọ́ ọ̀dà àkọ́kọ́ kí ni ń kí sì ní jẹ́ àlùjánnà ọgbà ẹ̀wọ̀n ọlọ́run mẹ́jọ tọ́ sí wa láyé mẹ́jọ tọ́ sí wa lálùkìyàmà òun náà láàyè tó ṣe wípé wọ́n á máa fìyàn sí fún ìbáwí látàrí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ kan tó ṣe kó burú tá a bá wá fi irú rẹ̀ lẹ̀ pé kọ́ máa lọ láì jìyà ó súnmọ́ kẹlòmíì náà káwọn náà tún máa hurú wáyùn àmọ́ tá a bá mú lọ sẹ́wọ̀n tó di wípé ó ń jìyà níbẹ̀ ń ṣiṣẹ́ àṣekára ńbẹ̀ àbí wọ́n tiẹ̀ ṣe mọ́bẹ̀ lásán wọn ò fún níṣẹ́ àṣekára ṣe wọn ò jẹ́ ó lè máa lọ kọ́ máa bọ̀ bó ti ṣe ń fẹ́ wọn ò jẹ́ ó lè máa jẹun tó wù nígbà tó fẹ́ wọn ò jẹ́ ó lè máa jẹ ńtọ́fẹ́ nígbà tó wù tọ́jẹ́ yìí pé ó lè jẹ́ pé oúnjẹ àárọ̀ nìkan ni ó jẹ ó tún dàárọ̀ ọ̀la wọ́n sì lè fún ní tàárọ̀ àti talẹ́ kọ́mọ́sí tọ̀sán wọ́n sì lè fún tọ̀sán nìkan kọ́mọ́sí tàárọ̀ kọ́mọ́sí talẹ́ kó sì gbọ́dọ̀ pariwo kò gbọ́dọ̀ fẹjọ́ sùn ta ni wọ́n fẹjọ́ sùn àlékún ìyà ló tún fẹ́ jẹ ilé ilẹ̀ wọn ẹ̀wọ̀n kìí ṣe nǹkan tuntun kọ ẹsẹ̀ délé ayé lábẹ́ òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà náà takò pé kẹ́wọ̀n wà kò takò pé kẹ́wọ̀n wà ó ti ń bẹ síwájú kí islam tó dé gẹ́gẹ́ bá ṣe rí nínú tàgbésí ayé anabi yusuf aleyhi salam bí wọ́n ti má lé wọ́n sọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n tí wọ́n sọ sí ìyà làwọn lérò pé àwọn fi jẹ́ wọ́n ti fẹ́ fi bo arábìnrin tọ́jú ìyàwó ọba tọ́fẹ́ kọ́bù ńlá jọ̀sípọ̀ látàrí zina wọ́n fẹ́ fi bò láṣìírí bó ti mú kókó wọn bàjẹ́ láàrin ìlú gbogbo àwọn obìnrin ìlú nìsín ohun tó mẹ́ta ìpìnì lójú wọn má kọ̀ wá sọ́nà kẹta àlegbà tá a fi lè mú kí nǹkan ti ń rùn kókó ń bẹ́ẹ̀ àyàfi ká sọ arákùnrin yìí sẹ́wọ̀n nígbà táwọn èèyàn bá rí má wọ́n gbàgbé ní tí wọ́n ti ń sọ nípa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n fi ànábì Yusuf sẹ́wọ̀n pẹ̀lú ẹ̀mí pé àwọn bíi àbùkátà àwọn bẹ ṣùgbọ́n ẹ̀wọ̀n tánàbí Yusuf tún dé ó tún di olùpèpè lọ sí di ẹ̀sìn ọlọ́ọ̀ni ó tún di olùfinimànà ní ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ náà ni ìgbà tí Islam dé Islam ò fagilẹ́wọ̀n ó ti wà nínú òfin àwọn ẹni tó síwájú wa Islam ò sì fagilé lẹ́yìn ìgbà tí Islam dé ṣùgbọ́n ètò Islam takò òun náà ní kéèyàn ọsẹ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ilé ìtọ́lọ́ wọn bá ti larú ìyà tí wọ́n fi jẹ̀yàn kalẹ̀ lórí rẹ̀ káwa pé àwọn ò ní lo òfin yẹn ọgbà ẹ̀wọ̀n ni kọ́ lọ eléyìí ní Islam takò ẹni tó bá pààyàn pípa lápá o walakum fil qisasi hayatun ya ulil albab ìgbésí ayé eléyìí tí ó jẹ́ ìrọ̀rùn ó fún yín lára gbígbẹ̀san ẹ̀yin tẹ̀ ní làákàyè bí yẹn bá pa àyàn pa bí yẹn bá gé yẹn lápá gé lápá bí yẹn bá fọ́ yẹn lójú ẹ fọ́ lójú ìgbésí ayé tí ó rọrùn ń bẹ fún inú kẹ́ ẹ máa gbẹ̀san torí gbogbo ẹni tí ó bá ti láyà láti ṣèkà tí ń bá rántí wípé nítorí òṣèfẹ́ nìkan náà láti san fóun yọ kàwọ́ rẹ̀ sẹ́yìn yọ kàwọ́ dé kò ní í ṣèbàjẹ́ tó fẹ́ ṣe káwá sọ wípé ẹ United Nations wọ́n ti ṣèpàdé o ẹnu wọn sì ti kò lórí pé kó àwọn apààyàn àwọn ọ̀farama pípààyàn ọ̀tako international law àwọn amnesty organizations human rights organizations wọ́n wá ń pariwo ká pé gbogbo orílẹ̀-èdè kọ́ tọ́ bọ̀wé ànípààyàn má ẹ tọ́ bọ̀wé ànípààyàn má wọ́n wá láwọn ti ṣàṣeyege àwọn ti ṣàṣeyọrí débi pé àwọn àlùtọ́ yẹ alágídí láyé díẹ̀ ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ti kọ́ bọ̀wé alágídí báwo alófin ọlọ́ ó ní tẹ̀yìn bá pa ẹ̀ kún ọ pa ẹ̀yin wa ni no dípò ká ẹ pa ẹ sẹ́wọ̀n agbére ni ẹ̀wọ̀n agbére báwo sẹ́wọ̀n agbére ni tó fẹ́ pààyàn ó ṣeé ṣe kó yẹ pé kò máa róúnjẹ jẹ lásìkò ṣáájú kó tó di kó pààyàn ó sì mà pé tó ń bá pààyàn òwò kúkú di ẹni tíjọba ọmọ ọbọ wọn sọ ń sẹgbẹ ẹ̀wọ̀n wọ́n máa rún jẹjẹ ó lè tún wá pààyàn kó lè fi kó fi máa rún jẹjẹ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run pípa aláàpá ẹni tó bá pààyàn òfin ọlọ́run ó ní ẹni tó bá kọ̀ láti máa ṣe sọ̀lẹ́ ó ní sọ̀lá tó sí nínú Islam sọ̀lá kò sí nínú Islam ó ní kò sí nínú Islam tó lọ́n fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam òfin ọlọ́run ni ká pa ká pa kì í ṣe pé ẹ lọ sọ́sẹ́ wọn ẹ̀wọ̀n báwo kápá torí kẹsìn ọlọ́wọ́n bó lè bá dúró dáadáa ẹnìkan sọ yìí pé kẹsì pé wọn gbà pé sọláàtì mẹ sọláàtì bẹ nínú Islam ṣùgbọ́n sọláàtì ń ṣe ńlọ́wọ́ àfẹni tó bá ráyè yàtọ̀ sẹ́ni tí ò ráyè bíi táwọn yìí àwọn aṣọ fúnkẹ́ ẹ lọ́ọ́ ṣe sọláàtì o ó lọ́wọ́ lè ṣe lọ́ọ́ ṣe sọláàtì o ó lọ́wọ́ lè ṣe àpàní kálukú oṣù mi kápá kó ti di káfẹ́ Imam Ahmad ló sọ báwọn ẹ pa ó ti di káfẹ wọn nítorí kíni tí kò lè ṣe sùúrù ṣe sọláàtì àmọ́ lè ṣe sùúrù ká fi dàbẹ òun lọ́rùn ó ní tó lè mú ṣe sùúrù ká fi dàbẹ lọ́rùn kọ́dí káfà ó ti di kèfèrí ìmáàmù Malik àti Shafi'i wọn ní kọ kàfàrà àmọ́ apá so wọn ní ká pa sáfi sẹ́wọ̀n ànífi sẹ́wọ̀n Abu Hanifa ó ní ká fi sẹ́wọ̀n torí kìí ṣe pé kọgbà pé sọláàtì ń bẹ nínú Islam àmọ́ àfi sẹ́wọ̀n àmọ́ àfi àjẹ títí tí ó fi ṣe sọláàtì ọ̀rọ̀ tàwọn tó ní ká pa lọ́dà á pa kálukú sinmi tọ ẹni tó ṣe zina torí ẹ náà lọ ń gbọ́ o wọ́tọ́ ẹgbẹ́ ẹ̀ kan láàrin lọ́wọ́ máa ṣe sọ́láàtì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó lọ ta tẹ́tẹ́ kan níjọ́ tí òun bá jẹ́ a òun fi dá yín lójú pé ẹnìkan ò ní máa wọ masjid síwájú òun <laughs> ẹ gbọ́ wọ́n fẹ́ fìtọ̀ fífọ̀ gbẹ́ ẹni tó yẹ pé kì í ṣe sọ́láàtì ó tún wá lórí ìgbà tó ń bá jẹ tẹ́tẹ́ ẹ o ti kọ́kọ́ dáràn kan lẹ́gẹ̀lẹ̀ mà o tún wá fẹ́ dá mí pé kò wọ́n tó máa ṣe tọ́lọ̀ torí ẹ ẹni tó lọ ṣe zina ó ti níyàwó ńlé kí ni Islam ní ká ṣe fún wọn ká pa ni ó ti lọ́kọ Islam ní ká pa kí kálukú sinmi pé àyẹ̀dá kìíní yẹn mistake kìíní a mistake has no master kò burú ọlọ́gba master's degree ńgbà tá a bá bí orí ẹ̀ kálukú ọ̀sọ́ ló yóò kú kálukú sinmi mo rò pé yé wa àti sọ pé ẹ fi sẹ́wọ̀n ẹ fi sẹ́wọ̀n ká ẹ ságbàgbé rẹ̀ ló rárá o ẹ wá wò wò ẹnìkan wá ṣe zina ń tiẹ̀ kò tí ì níyàwó rí kò tí ì lọ́kọ rí Islam wa ni ẹ̀nà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn ẹ̀ tún gbé pamọ́ fọ́dún kan nínú ibi tá a lè gbé pamọ́ sínú àlọ́gbà ẹ̀wọ̀n fọ́dún kan ẹ̀mí fọ́dún kan tí wọ́n máa ń ah kí ni mo ṣe tí mo fi dára bí zina ni tó bá di lọ́la tá a bá mú jáde kúrò lẹ́wọ̀n lẹ́yìn ọdún kan tó bá rí àwọn ọmọ òfò tí gbayé jẹ́ àwọn arìn òhò tí ọ̀nà àlùbáríkà tó bá rí wọn abẹ́rẹ́ ó lé ní àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni kí á tí wọ́n mọ̀ pé yẹs mo rántí ọjọ́ ẹ̀yìn sì ti mà pé ńgbà tí wọ́n bá si ẹgbà fún ṣé kọ́ ọ̀rọ̀ ni bíi mọ́sálásí jùmọ̀ báyìí ní gbàdá wa parí jùmọ̀ àgbẹ̀ um, ẹ̀yìn èèyàn o ẹ̀dá kùntùrọ̀ ọlọ́ ẹ̀dúró ẹ̀dúró afẹ́ ṣe àfihàn kan. kó lè bá a jẹ́ ìkìlọ̀ fún gbogbo aráyé lédè kúkúrú ẹnìkan ṣe zina àwọn ànálẹ́gba wọn á tẹ bẹ́ǹtì sí rubí báyìí báyà ẹgbẹ́ ibẹ̀ o ẹni tó bá sojú ẹ̀ tó bá ní làákàyè òun náà ti plan fún zina kan lẹ́yìn asiri lọ́jọ́ jọ́mọ̀ yẹn ṣé yóò ṣe pé kíni nítorí pé òun náà ti rí bí gbogbo ara aláàní ti ṣe lé tí ń ké. ó tún wá retí pé báyà wọ́n filẹ̀ kọ́ máa lọlé Black Maria Túndé wọ́n sọ ọ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọdún kan ó dínkù àbí òní dínkù àwọn ọmọ òfò tí rìn òhò sáwọn náà ó tún rìn má òní rìn má torí pé èyí tí bá wọn òun kí wà ọdún kan ni torí èyí tí Islam si sẹ́wọ̀n kí ntóyìnbó ń ṣe ń tiẹ̀ nìyẹn ntóyìnbó ń ṣe nìyẹn táwọn ń pè ní human right wípé ẹni tó bá dáràn ẹni tó bá ṣẹ̀ ẹ má wulẹ̀ pé pa ẹ má pa ẹ lọ sọ sẹ́wọ̀n ni kó fi lọ tún ààrẹ ṣe ìwà kí lọ́ọ̀ dára ń tún ṣe ìwà kí lọ́ọ̀ dára ń tún ṣe àníbò ń ṣe bàtẹ́lómi jẹun kẹ́ ẹ pa torí kẹ́lómi náà má bàa bàtẹ́lómi jẹ ma torí ẹ ẹ̀wọ̀n nìyẹn ọlọ́run mẹ́jọ tọ́ sí wa ṣé wàá rí ọgbà ẹ̀wọ̀n bó ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n yẹn àwọn ẹni tó wà nínú rẹ̀ munkasiruna qulubuhum ọkàn wọn máa ń rọ ọkàn wọn máa ń lẹ̀ nítorí pé kò sọ́gbọ́n kò ságbára kan fún wa ẹni tó jẹ́ ọ̀daràn jù láyé ẹni tó jẹ́ ọ̀daràn jù láyé tó máa fi sí ọgbà ẹwọn. níbi tó ṣe pé nu gálágalà tí wọ́n ti má ẹlòmíì ò láǹfààní àti rí oní òsì láǹfààní àti rẹ lómi nígbà tí ìbá ìṣoṣù mẹ́fà ń bẹ yóò ti rọ̀ yóò ti rọ̀ bàjẹ́ tó àwọn etí máa tún lé sí i làwọn ìjà máa ń jẹ́ kí wọ́n tún máa pàdé pẹ̀lú irú wọn irú wọn àwọn ni ó di baba prison yard tó yẹ kó gbé ìjà bá gbé wá àwọn náà lù dẹ́ẹ̀. Ah, ọlọmọsí wa lára ẹ̀wọ̀n ṣe é rí àwọn tí wọn ni wọn máa sọ ẹlẹ́wọ̀n gángbà mi àwọn gan ìwà àwọn bíi tẹlẹ́wọ̀n ni torí pé wọn máa wò wọn àràn ni wọn sì fi e, ọ̀kan ló ṣẹlẹ̀ ní Pakistan lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí náà ló ṣẹlẹ̀ ẹlẹ́wọ̀n kan ọjọ́ máa India wọn lọ lọ́wọ́ nínú à No, Pakistan wa mú wọn á dájọ́ ẹ̀wọ̀n fún bẹ́ẹ̀ gbére ni ẹ̀wọ̀n lọ́wọ́ wà India tí wọ́n gbìyànjú láti ìgbà tí wọ́n ti mú pé kí wọ́n bá wọn túlẹ̀ kò mọ́wọ́ kò mẹsẹ̀ kó fi lẹ̀ Pakistan sì ń sọ pé òun ò ní túlẹ̀ torí ti dájọ́ pọ̀ dára ni àwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀ ni wọ́n wá fi lùlù pa lórí tí wọ́n fi pa lánàá lánàá ni wọ́n ní wọ́n sun òkú rẹ̀ òkú rẹ̀ ná gẹ́gẹ́ bí ìṣesí àwọn mushrikuna India tó pé látàyè làwọn ti jóná dàlùkìyàmà gbogbo àwọn politician wọn wá pín síwájú òkú rẹ̀ tí wọ́n ń sun ná àwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀ ló lù pa sẹ́yìn pé eyín gán tó lẹ́wọ̀n ní àhámọ́ ọlọ́pàá ibi tí wọ́n máa ń dìtẹ́ ní àwọn èèyàn sí. Si wọ́n máa sábà ní àwọn kọ́sítọ́mà kan bẹ̀ tó ti pẹ́ díẹ̀ òun lè ti ṣe tọ́sẹ̀ méjì ń bẹ̀ àbí wọ́n bá ti mú wọn tún padà dá padà ń bọ̀ bá yá tó máa sọ ọ́ tún dá padà torí ó ti di regular customer kò lè má dáràn gbogbo ẹni tó bá ti wá wá tó bá ti wá mú náà wá yọ ṣe tí fi mú yọ wà á lu wọ́n bẹ̀rẹ̀ sí lu dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lu pé gbogbo oúnjẹ tó bá gbé wá fún ọ òun náà kọ́kọ́ gbé wá fún tó bá sí ọjọ́ mẹ́ta mbẹ gbogbo oúnjẹ táwọn ará ilé yín bá ń gbé wá tàárọ̀ ní tọ̀sán ní talẹ́ ni bàbá ẹ̀yin káńtà ni ọmọ ẹ̀jẹ̀ tó tún máa ń pẹ́ ẹsẹ̀ sà lórí pọ́jọ́ lóúnjẹ tó irú wọn náà máa bẹ lọ́gbọ́ ẹ̀wọ̀n lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ pé tí wọ́n bá fi yàn sọ́gbẹ́ ẹ̀wọ̀n àwọn ẹni tí wọ́n ní kí wọ́n máa sọ wọn kí wọ́n máa ṣàbòsí sí wọn ṣùgbọ́n ẹ̀wọ̀n ọ̀dà ẹ̀wọ̀n ọ̀dà bíi ilé kéèyàn rẹ́rìn nígbà tó wù kó sunkún nígbà tó fẹ́ ètò kíkọ́ máa rẹ́rìn láì jẹ́ pẹ́rìn ń pa àbí kọ́ máa sunkún nígbà tẹ́nìkan ò sópa ọgbà ẹ̀wọ̀n nìyẹn ṣùgbọ́n àlùjànnà ọlọ́run bá pè lálùjànnà kìí ṣe nítorí pé kò sí lé ńbẹ kìí ṣe nítorí pé kò sí nǹkan mí ńbẹ ju àwọn agi lọ ṣùgbọ́n a ti mọ̀ yín pé ilé tọ́jẹ́lé ilé tọ́jẹ́lé ọlá ilé tọ́jẹ́lé ìgbádùn kò lè jógiri lásán tí ò ní lágbàlá kò sì lè jágbàlá lásán tí ò ní ní àwọn arúgbìn àwọn èso mèremère nínú ẹ̀ àwọn èso yìí pọ̀ jọjọ àwọn èso lọ lóríṣiríṣi jantirẹrẹ ètòjú òrírí títí ọ̀gbọ́ nípa aró rẹ̀ rí tí ò tiẹ̀ rúwúyẹ́ lọ́kàn ẹnìkan rí ó kúnú àlìjẹ́nà pípọ̀ tó wá pọ̀ yìí lọ́lọ́wọ́ fi pè ní àlìjẹ́nà àlìjẹ́nà yìí àwọn ilé tí ń bẹ́ńbẹ́ ilé ọlá tí ń bẹ́ńbẹ́ kò sí ilé tá a lè fi wé láyé kò sí ọlá tá a lè fi wé láyé kò sí ìgbádùn tá a lè fi wé láyé nítorí pé ọgbà àlìjánà àwọn akérèmọbú odò ń sàn lábẹ́ àwọn ilé àlìjánà ẹẹrí òpin táwa lè ṣe láyé lónìí tá a bá lówó tá a bá sì nípò gẹ́gẹ́ bí àwọn ọlọ́lá ayé tí máa ṣe òun náà ni pé gbogbo ẹni tó bá lówó kìí ṣe ilé lásán ni wọ́n máa ń kọ́ palace ni wọ́n máa ń kọ́ ẹ̀yin sì mà ike palace ó palace lọ àfi tó o bá ti rìn jáde tó o kàn gan sójú kan náà pálásì ju pálásì lọ wàá dé pálásì míì pálásì yẹn lásán kì í sọ bá fá ànítẹ́ yẹn bá lówó débi tó lówó dé kì í ṣe lé lásán wọn máa ń kọ́ wọ́n sọ pé pálásì lágbájá sọ ma pé lọ́dọ̀ tiwa nàìjíríà ń bí tó bá lọ sáwọn bí èkó bí àbújá àtàwọn tó tó sáfù lẹ́yìn wọn ẹnì kìí tẹ́nìkan bá kọ́lé kan ilé ẹ wá wò yọkọ síbẹ̀ kí ni house